dákun ẹ̀yin èèyàn ẹ gbà mí o ẹ gbà ní ẹ làjà o neighbor mi ni mo yáwó lọ́wọ́ rẹ̀ o àná ló sì yẹ kí n sanwó padà ló bá sì pè mí lónìí mo ní kó má bínú èmi náà tiẹ̀ ti fẹ́ pè pé owó rẹ̀ ò tí ì yọ o ló bá ní kẹ́mi ṣe fẹ́ fọkàn fóun mo ní kíni ó ní kí n dákun kí n store nọ́mbà àwọn kájọ mọ́ owó status ara wa ń whatsapp lèmi bá sì store nọ́mbà rẹ̀ sí orí fóònù mi mo bá post nǹkan sí status ó reply mi ó ní well done ìgbà tó wọn bẹ̀rẹ̀ sí ní post sí status látẹ̀ẹ̀kan ìbọn ní post yóò Forty-seven, ó ti pò sí 49 yín sì ń parí yín sì ń kọ́ kínní sí pé my new baby my new toy ẹ dẹ́kun ṣé kìí ṣe pé èmi ní post ìbọn fún sẹ́mi ò ní sí ní sẹ́mi ò sí ní ilé ìyá owó rẹ̀ fún báyìí ìbọn ní mà ń post ó post ìbọn torí sí mẹ́wàá yín sì fi rìsíìtì pọ̀ ló ní sí. ẹgẹ́ ń dìde ẹgẹ́ ń mówó olówó lọ ilé ìyá owó rẹ̀ fún báyìí ìbọn ní mà ń post ó post ìbọn torí sí mẹ́wàá yín sì fi rìsíìtì pọ̀ ló ní sí ẹ̀jẹ̀ ń dìde ẹ̀jẹ̀ ń gbówó olówó lọ.